ẹ káàbọ̀ sà. ẹ ra bàbá ẹ dí dáadáa ẹ kúrò àti respect yìí tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀sídé air force ni wọ́n fi ní kí bàbá bẹ́ẹ̀ kí ọ̀hún ah, àgbẹ̀ yín. adùkẹ́ lẹ́bẹ̀ẹ́dùkú adùkẹ́. how's everything how are you. ẹyin bí a bá ti ń tọ́jú olókùnrin láti tọ́jú ara ẹni àbúrò mi kan bẹ tí ń gbé ní Congo à ń pè ní Kuranga onílà báyìí ẹ̀kẹ́ ẹ̀dá dúró báyìí ọjọ́ mi báyìí

ẹ ṣí nà. ìwọ kan sọ̀rọ̀ máa jẹ lásán wọlé bẹ̀rù akọ jẹun lásán èkú gbẹ tiẹ èkú gbẹ àbíkọ jẹun lásán ó lé mi orí ní Ìbàdàn àwọn tó bá níbi sẹ́kọ̀ọ́ ní í ṣe. ẹ má jọ jábọ́lẹ̀ o mọ́mẹ́ jábọ́lẹ̀ owó oṣù ní jábọ́lẹ̀. ẹ bá fún ara Amẹ́ríkà ní kọ́lùkọ́lẹ̀. owó oṣù yóò jábọ́lẹ̀ mọ́mẹ́ jábọ́lẹ̀. mo mo mo promise yìí lè yun. Yeah. You can do your own. Yeah. Hey, uh, gbóró wà nígbé airport kì í ah inú gbóró wà nígbé o inú gbó rẹ wà nígbé. ṣé ọbọ lẹnu mọ́tò wà lórí airport. sì máa ń nukùn mọ́ ní mọ́tò. ajá ò sì gbó. ajá kẹ. ajá ìbò. <laughs> bí ah. mi ṣe múra yìí mo lókun tí bí mi ṣe múra yìí. ààrẹ. èrò mi kò kí ilé mọ ilé mọ ọdún kò mọ sọ báyìí. wọ́n fi ńlá drop. ìlẹ̀ta sí airport. Oh. <laughs> oh my God! Ara Yankee! Ah jókòó jókòó jókòó báwo gbogbo ẹ ẹgbọs ẹ ẹ ti tó mi mẹ ṣé o mọ̀ wípé fọ́gà lẹ́yìn jẹ nínú ìwé ẹ̀ wà mí lọ. ẹ ẹ ṣe dáre ẹ wọ ẹ gbé báàgì lọ sí yàrá lẹ́yìn ẹ ṣe síbẹ̀ ó jẹ bó sún ẹyí ó ṣe jẹ. n ṣe mo lè tún jẹ bó sún ṣeré. àbó jẹ bó sún. ó ló jẹ nígbà tí mo lè jẹ lẹ́yìn. ẹ ẹ fi ó ṣe jẹ ó ṣe jẹ. yàtọ̀ anyway mo sún mo sún dáná ń dáná ń dáná. ẹ ọláyíwọ lọ gbogbo yẹn gọ bàbá. Ah. Ah. ẹ ṣì rántí wọn bàbá olóyè ọgọbọ. olóyè ọgọbọ ọwọ amẹ ah, ẹ olórí ọgbọrú olórí ọgbọrú. ọgá ẹsẹ. ọwọ amẹ. ọgá ọgá. báwo ni ní orí Atlantic nǹkan ṣe ṣe ṣe fàájì bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ gọ́vnà àdìsí ká má débẹ̀ ẹ mọ̀ pé lè jayé jayé nìyẹn. sórí <laughs> àwọn aráàlú yẹn wò ló fi fàájì lè. àṣemọ́jú mi. àṣemọ́jú mi twenty four hours fàájì lè. <laughs> ó ga o. ọmọ yìí ọmọ yìí yẹn mo ti rí o. ọmọ ti rí dẹ. nígbà táwọn amẹ́ríkà ní. ẹ ti yẹn tí wọ́n amẹ́ríkà ní ebi ní sinmi ìdílé àwọn àti ìyẹn lè gbàgbé. that is nice. ó ga ẹ̀kọ́ mi ó ga báwo ni nàìjà. báwo ni. adúgbò wọlé o ìyàwó yín kọ́. ó lọ sí ìbàdàn ó dọ̀bà tó tó. olùkóhùn náà ó bá mi gbé ẹrù wọlé lẹ́ẹ̀kan ni. gbọ́rọ̀ olùkọ́ ẹ̀ ó ṣe máa jẹ́ ìyàwó mi làwọn ẹ̀ sórí àwọn méjì tó ń wọ yẹn ọmọ ọ̀dọ́ mi sórí tó lo apron yẹn lọ nínú kúkú wa ìyàwó máa ń dáná fún wa. yes mo tó ṣẹlẹ̀. bọ́dà àbíyàwó yẹn lélẹ̀. ìyàwó yẹn kò fà á ọ̀dà mi ẹ̀ mú yín lọ sọ́jà. mo tiẹ̀ trọ́ọ̀sì inú ẹ jẹ nǹkan tí ò dáa. <laughs> mo kò dà ẹ àbí ọ̀rọ̀ ta máa sọ wọ́n fọ̀ wọ́n pé ọ̀rọ̀ ta máa sọ lé. bọ́lá o a máa jí títí lẹ̀ máa fi mọ́ ọ̀dì náà. èmi gan mọ̀ mo múra yín wá ní wọn pé ẹja máa fi ríra báyìí kọ́ lọ́rọ̀ méjì bá ti ríra wọn. ọ̀rọ̀ ni ó fẹ́ kà ó fẹ́ kà ó fẹ́ kà. kó wẹ̀ kó ṣáwà kó máa ó kì so wọ́n ti fẹ́ gbé lọ sí dáìní. ǹjẹ́ kọ́kọ́ lọ gbọ́ gbogbo ilé. thank you divorce nìta èdè divorce ẹ má gbà. ẹ jẹ́ máa gbàdúrà kan tí ó dà fúnra yìí ọlọ́run ní ẹ̀kẹ́ lóògùn typhoid. padà alálejò ọmọ àbúrò àbúrò ọ̀gá ọkùnrin ọ̀gá ọ̀gá ẹ ẹ sà àwọn àbúrò ọ̀gá lọ́fẹ́ sọ àwọn ní láti mọrí káàsà ẹ ẹ ṣe ń lọ ẹ ẹ kọ́ ẹ wọ́n ti dé. ẹ dúró gbogbo aṣọ ní tó ń mú kí ká ní pẹ́rẹ́ ẹ fi rọrí tù mí ò láì kẹ́ wọ́n á fi hàn fìyà jẹ ní ẹgbẹ́ ọ̀tún wà nǹkan ṣe sára yín kẹ́ kẹ́ kẹ́ ìlú ẹ̀kẹ́ kọ́ sẹ́yìn kò lè dá bí omi ẹ̀wà fẹ́ gbẹ ní oṣù láì ẹni bàbá tẹjọ tẹjọ fún ẹni bó ṣe lọ. àìsàn kò lè sára sa o mo ṣe nínú nínú màlẹ́bí wọn bí ẹ ṣe nínú kò lè sára sa sára kẹ ìwọ rẹ. bàbá ọkọ mi. ìwọ náà máa jẹ ẹ̀tọ́ dáa kí n lówó fi wẹ́ tó ní kánsá yìí. àbúrò ọ̀gá ló dé láti mọ́ríkà gbogbo wọn dunnú ẹ̀yìn nítorí part of it is part of it trust of police kárí lára ìṣòkòtò ọlọ́pàá àbúrò mi ti hàn bílé mi ló ń gbé ní kóńgò ó lọ twenty five years kóńgò ogún bá dé bí wọ́n ti mú rẹ lọ́rùn àbá ń gbàdúrà nínú bá àwọn náà ṣàṣeṣe tá à ń gbìyànjú tá a ti mọ rán àbìlú sọ̀hún òun náà sáré láti kóńgò ọ̀nbẹ lè fi ṣe lọ́kọ̀ àjọ ló jẹjẹ bọ̀ ṣùgbọ́n àdúgbò bọ̀rọ̀ fún òkú sí kóńgò gbéra lọ gbéra lọ. ọba yẹn náà dùgbẹ́ wàá tó lọ́ọ́ dùbà ikú ajá. wàá tó lọ́ọ́ dùbà ikú eléyìí ò pè sá ìwọlé wọn dùbà eré dàn wọn tó ṣe tọ́ dàbí nǹkan bíi ọgbẹ́ láyà ọ̀kadà òkè tó kọ́ wọn wọn dùbà òkú sóhun ni. Oh, how are you? ti sọ fún mi wọn náà ti fi dá gbọ́n. kí orí àwọn àti èyí mọ. ẹ jẹ́ ká sọ pé jẹ́ ká gbà pé kò bá mi é ọkọ̀ mi bẹ̀. Ah, bọ́lá hàn bọ́lá hàn. Ah, ah. ẹ wà pa ẹ fi ṣe ẹ káàbọ̀ sá ẹ kú wẹ́dà wà. Um, my dear, so, uh, we're looking at think naja. wọ́n ti sọ̀rọ̀ lójú báwọn lè ní ọ̀hún àwọn owó àtọ̀mọ àti iṣẹ́ mo rí owó ọ̀tọ̀ ní lára bọ́dà mi iyọ̀ bọ́dà mi lè ṣe rí tẹ́lẹ̀ lélẹ̀ yìí. ọ̀rẹ́ bọ́dà tó lọ́ọ́ dára wá sí.

ṣe àwọn ọkọ tẹ rán mi náà mo rò bóyá ẹ fẹ́ sùn. má rọ̀ ṣe ara ẹ̀ náà Àdùkẹ́. Àdùkẹ́. má rọ̀ ṣe ara ẹ̀ náà wọ́n rí bẹ́ẹ̀ bí mi èsì ní tèmi náà lè tẹ̀kùn àmì so kò ní nǹkan máa stress àwọn ọ̀rọ̀ um, Àdùkẹ́ o ṣé o lè nínú kan ní ọ̀sán. lè fẹ́ ní ẹnu kan. kí ni sọ. a ní pé wọ́n ń mọ omi lọ́wọ́ òun ló jẹ́ kí n sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. òkú tẹ bá nídìí tẹ bá ti fi mí léèrè máa fún yín kí lóye tí máa ní nǹkan lọ́wọ́ tí mi ò nílé fún yín. sá. ẹ̀ ń lọ́rùn. kí ló wà. mo ní mo ń wò bóyá èèyàn tó wà lẹ́yìn ìwọ gan gan gan lẹni tí mò ń bá sọ̀rọ̀ ìwọ lẹni tí mò ń bá sọ̀rọ̀. uncle Bola you love me. bẹ́ẹ̀ni. Ah, uncle Bola ẹ jọ torí ọ̀rẹ́ lọ ṣé látọjọ́ tí mo ti dé inú ilé yìí ah, mi ò níṣẹ́ mi àfiṣẹ́ yẹn dòtò lọ́lọ́ ẹ má kó bá mi bẹ̀ ẹ má bẹ̀ mí. àbẹ̀ wà ó mọ̀ ọ́ ti ṣẹlẹ̀ jùlọ Bọ́láwọn kò yẹ ẹsìn Bọ́láwọn ni orúkọ mi Àdùkẹ́ mo láìkí irun rẹ fẹfẹ mi ì dẹ̀fẹ́ kó máa sọ fún mi pé ẹ kéde kan kan má sọ sítórì ẹ lọ mi. ṣe mo pé nígbà tí wàá pè mí lẹ́kọ̀ọ́ kíchìnì mo wà mo lè dáná lọ́wọ́ nǹkan tí mo pè kaná àti ìjọba ṣẹ́gbọ́n ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ jẹ́sọ́ pàdé ẹ jọ̀ọ́ àdùkẹ́ ẹ jọ̀ọ́ pàdé ẹ jọ̀ọ́. àdùkẹ́. ẹ jọ̀ọ́ má bínú ẹ Oh God! Ah! ó máa jà ó wẹ́ eh, irun obìnrin náà ló máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ mo fi ẹ̀lẹ́kùn ṣe máa lọ àtúnwá lọ̀rọ̀ àtúnṣán gbà mí. sọ òyìnbó ni sọ ìwọ sí ìbò ìbò sọ wọ́ọ̀ṣì. ok sorry sorry Shoko. yes sir. wo dáhùn jáde the máa ṣe bíi dọ́là. ẹ ẹ nẹ àkókò ìgbé kọlọ yẹn o. èwo ló fọ. a oh ah, cheese watch kọlọ ṣá máa ń pè ní lóyìnbó. ìyẹn ló fọ ìyẹn ló rán nílò yín ẹgbẹ́ yọlé lórí. ṣáà ìdòdó báyìí sí mọ́tò fún mi dáre. ọ̀ máa dá. jẹ́ ọ̀nà fún mi tó bá lọ́ọ̀bù wà dúró sílé wàá jẹ́ ká máa sùn ah, ó lọ́ọ̀bù mi owó wà ayéjì rò ó mọ̀ kọ́lọ́mọ̀ tí ìyọ̀ǹda ọmọ fìyà tiẹ̀ ah, gbogbo nǹkan tá à ń sọ yìí tó má sọ̀rọ̀ nípa marriage ó kàn ju pé kò kàn gbóbìnrin sílé kò lè máa fún lówó oúnjẹ kò lè fi máa wà òkè i mean mo ní ìdáhùn kan tó jowó lọ. Ah, my dear yẹ kó mọ̀ pé iléeṣẹ́ ńlá tí mo lọ lẹ̀ jẹ́ kí mi lọ ṣiṣẹ́ tèmi kí mi ṣiṣẹ́ kí òkú sílé kó máa náwó ṣó ti yẹ ẹ sìn. ṣe owó nìkan ni ojú I know I'm trying my possible best kí ló dé tó ṣe. Your best is not enough darling ah gbogbo nǹkan tó ń fi lẹ́sìn yẹn ah. Hmm. Okay, darling, I'll make it up to you trust me. Ṣé o ìwọ èmi nìkan ni màá dà sọ̀rọ̀ lẹ́nu ni màá dá jí ní ìlè màá dà ṣe wípé. ọ bẹ ẹ mọjà ó mọ pé àbúrò mi náà lè nà wọn wọn àwọn máa lé wọn lọkọ lọ wà lé. ẹ bọ kó o permit mi kí n máa lọ bá wọn ṣeré wọn yìí sì tó bá ti permit mi pé mo lè máa bá wọn ṣeré èmi àti wọn lè máa jókòó kájọ wọn sọ̀rọ̀. why not àti bàbá ọkọ ẹkọ ni. ìwọ náà ṣe lẹ́yìn nǹkan tó bá ní kí n má fẹ́ lè tí ì tó bá fẹ́ ní kí n fi ṣe fún mi ó ṣúwọ̀ pé màá kú tí màá fẹ́ mi bẹ́ẹ̀ ni sọ. wọ́n lù promise mi sí yìí wọ́n láwọn. òbí sórí jẹ́ kí n sọ ó yẹ kí n sọ fún ẹ pé kò forí ẹ tó ti yẹ ṣùgbọ́n mo ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ iṣẹ́ tí mo rí náà kò tí ì yọṣẹ́ yìí púpọ̀ tó ti yẹ tábà tí wàá ní ká lọ fi tó ó sàn tó mọ̀ pé òní tó wá jẹ bẹ́ẹ̀ tí mo promise ẹ mo fọ́ náà ṣẹlẹ̀ ìfẹ́ mo promise pé you are not. kò gbé ẹrù ẹ̀ kò kó kóun lé kẹ́gbẹ́ tó dé. ọ̀wọ́ kájọ lè pọ̀ kájọ máa ṣe pípa ìṣe tẹ́lẹ̀ ṣé o láti gbà yẹn mi ò tí ì gbọ́ pọ́ mi ò tí ì bí ọ̀rọ̀ kan sí ayé ẹ ìwọ ni wọn bó ṣe ń ṣe gbà mí tó fi ń dùn tó wàá rí sóyún padà sí ṣẹ́yìn. jọ má fi kan kúlẹ̀ fún mi dìde. ẹ̀gbọ́n mi ló fà. wọ́n tún lè ṣe ní gbogbo ìdọ̀tí tó wà nílé náà ni mo wá tún ṣe mo wá tún bí ṣe mo wá tún bí ṣe padà kó continue action mi. irọ́ mo wá tún bí ṣe mo wá tún bí ṣe. ní ìwọ ìwọ tó adúrú kan tó adúrú kan báyìí ló ṣe nínú ilé. rárá ọkọ mi ò save nìyẹn. rárá o á ah! kí ni mo fẹ́ fọkọ yín ṣe láyé láyé. gidi gidi náà. rárá ah! ó yá jáde. Àdìgẹ́ they come back here. Ṣàmì. Ní matrimonial This is my matrimonial home. Òun fún ìwọ gbọ́gbọ́ lọ fún mi lẹ́jẹ̀. Kí ni problem Eh, ẹ? Àwọn sílì náà tí o bá ti kó sílì báwo ló ṣe máa dìsẹ́ láti fi iyán àtẹ̀fọ́ rírò but look, I'm not dùn pẹ̀lú gbọ̀mọ̀ kíkọ́ tó bá ti sẹ́ láti máa tẹ̀lé gàrí àti gàrí àtàkàrà ìwọ náà wò náà ṣọlọ́nà. owó yẹn eh. mo rántí pé mo wá lọ sínú rúùmù àbúrò ọ̀gá mo lọ tóbi ibẹ̀ ṣe ibẹ̀. mo tó lọ ní òyìnbó kí n sílẹ̀ mo dẹ̀ yé mo ní olóore mi lẹ̀gbọ́n tó fẹ́ èyí tó tiwá tiwá fẹ́ ká gbàgbé nǹkan tó ti ṣẹlẹ̀ kó ní ká kó máa kọ̀tínú nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹni fámìlì wa ṣùgbọ́n kò gbà sí mi lẹ́nu o ó ní dandan dandan ni kí n padà kí n máa ṣe lọ́kọ̀ọ́láyà pẹ̀lú òun ìdí rèé tó fi rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ kí ló wá fẹ́ kí n ṣe báyìí kí ni tèmi nínú ọ̀rọ̀ yìí. Àdùkẹ́ n lè fẹ́ obìnrin yìí ìwọ gangan gangan nífẹ̀ẹ́ mi. mo ń ṣe ohun tí mo mọ ọwọ́ ni mo ń ṣe ó ń jẹ́ kó ní kálukú it's okay it's okay please it's okay. eléyìí àbẹ̀sọ̀rọ̀ náà ọjọ́ tó dẹ̀ bí di ọ̀tí yìí àwọn òbí ẹ̀ ń dunú pé akọlù kìdánbì akọlù kìdánbì tí ó gìnà nílé ìyá mi kùtẹ́ aṣọ bọ́dì bá ẹ̀ jẹ ẹ wo bó ṣe sùn kalẹ̀ bí òkú ẹja ah! mo jẹ́rìí àbúrò ìgbóná bó tiẹ̀ ti lè jẹ́ pé tipátipá tí kúkú la máa fi mú yẹn náà at the end of the day ó máa ń fún yàn ní good result. Bẹ́ẹ̀ gbé sọ̀kalẹ̀ àfi kó máa travel kiri èmi Àbújá ọ̀la Àbújá òun construct òkè òun construct ìsàlẹ̀ òun ló dórí bẹ́ẹ̀dì tí ó lè construct nǹkan kan láyé ọkùnrin mi òun ló máa bọ́ọ̀rù bọ́ṣọ bọ́ bùbá ó kọ sùn kalẹ̀ ṣáá ṣíọ̀. trip Abuja tí mò ń lọ sìn ọ̀rọ̀ ṣẹ́ gbogbo ẹ̀ máa níyànjú ó ti yẹ ń so in the next two weeks kò máa fi kíá. ọlọ́run jẹ́ kó ń ríṣẹ́ lábùjá o. wá ṣe bẹ́ẹ̀ ni èmi rò pé mo máa sọ sálárì fún wọn ṣorí bó ṣe àkọ́ńtì mi nílé iṣẹ́ tí wọ́n ṣe fún mi nílé ojúṣe Àbújá lọ. o understand ìwọ kò máa fún wọn ní sálárì jẹ́ kó máa keep company mi sọ́nà máa fi gbàdúrà ká máa fi ní bébì tiwa náà. my dear my dear mo understand what you want to but at the same time ọkùnrin ni ó láti ṣiṣẹ́ ó láti ní freedom fúnra ẹ̀ náà ẹ kò kọ́ ni máa jókòó sílé báyìí náà. so ìwọ rò pé báyìí wọn ò jókòó wọn ṣiṣẹ́ ẹ̀ ṣorí tí wọ́n bá lọ tán sìn ẹ́ àwọn máa bá mi pe gbogbo àwọn tó máa fọ mọ́tò kitchen wọ́n máa bá mi monitor everything wọ́n dẹ̀ ń try gan o. ṣé o mọ̀ pé torí iṣẹ́ yìí ni mo ṣe ní kó máa mú láti Amẹ́ríkà sá ṣe rí nínú nǹkan tẹ́ ẹ sọ èyí tó jẹ mí lógún jù òun gangan ni ọ̀rọ̀ iṣẹ́. ok mo ti sọ in the next two weeks you are off to Abuja. thanks very much. ẹ ti lé mú. ẹbí ti ti wá ń ta. bọ̀ dẹ́rẹ́bà yìí lọ. ó ti wá ń ta ẹbí ti ti. bàbá kìkì kó o bá lè lè fún mi ní ìwà gàràgàrà ẹ pọ. ok ẹ kò sáré mú nǹkan má fẹ́ tì. wọ́n dá mọ́. One one. One one. One one. One guardamos, guardamos, One guardamos, guardamos. sílẹ̀ sínú pádọ̀dọ̀. for real? ó túbọ̀ tó ti lọ síbẹ̀. Ah, àwọn tí wọ́n lọ síbẹ̀ o ah, alárìnbó sùn mẹ́ta àwọn máa ń lajú bẹ́ẹ̀ alálẹ́ gbàdé ti tí ọ̀ sí sẹ́kì kan wọ́n lọ wo tẹlifíṣọ̀n tẹlifíṣọ̀n tẹlifíṣọ̀n lọ tẹ wọn kílíà ju ti inú pádọ̀dọ̀ tẹlifíṣọ̀n lẹ́kọ̀ọ́ kílíà yìí. ṣé ibi ìbáyìí ni kíchìn tó yẹ kó ọba ní sàlùfẹ́? ọ̀gbọ́n. ẹ̀ ti bẹ̀ mú tí yó. sí ma ẹ ẹ ra ẹ ma ẹ pẹ̀lẹ́ ma tí o sí ẹ̀ka sá tí o sí ẹ̀ka níbẹ̀ ẹ gbọ́ ọ̀pọ̀. mi ń gbọ́ ariwo gbòógbò bí kò sí pé wọ́n máa ń gbá tẹ́tẹ́ lẹ́sìn mo o tí o sí sá. ẹ gbọ́ ariwo. àmọ́ ah, gbọ́ àmọ́ ah, ọmọ ń gbọ́ agbo ọtí mọ̀ pé <laughs> ọtí ti ṣẹlẹ̀ ń bẹ̀ ni ẹ bẹ̀rẹ̀ ń jọ lọ. ẹ gbọ́gò. mo gbọ́gò ẹran tí èmi náà bẹ́ẹ̀ bá ń gbádùn. ẹ̀yẹ kan ló bí èmi náà ẹran tí èmi kò ẹ mọ̀ pé ọkùnkùn làwọn lábúrò obìnrin. àbí ọgbọ́n rí o. ẹ gbọ́ rí wọn lábúrò obìnrin. owó bímọ lálẹ́ tó wọ́n ń sọ fún wa sọ wọ́n ń ṣe àjọ ìlú kékeré. èmi náà sọ bẹ́ẹ̀ ariwo yìí pọ̀ sá ẹ wàá rántí èmi sá ẹ̀yẹ kan ló bí mi náà ẹ rántí mi. ìrántí. ẹ rántí mi le. ìrántí. mo ń filẹ̀ jọ́jú. àjọ ilé. ẹsẹ̀ ìyá mi àgbà ẹ̀yà. ó gbọ́dọ̀ àwọn ló wà mùsùlùmí ọ̀tá lọ sílé oyin mọ̀ bóyá wọ́n ń ta rọ́bà olójọ́ra wọn. gbogbo lẹ́mọ̀jẹ́ ní ọmọ lè kó òun ló lóun ọ lọ o mo ní ọmọ lọ wà. wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́. má bàjá ara bíi amọ lọ́ta bẹ́ẹ̀ ni kò tún ẹni tí ò lè ṣe bẹ́ẹ̀. bàbá irú ìtara ọmọ wo ni ngbà wọn pè ló kíní òun àtọmọ rẹ wọn mọ. lálẹ́ báyìí ni o ìyá rẹ̀ bá sì dé pẹ́pẹ́ sí o ọmọ yẹn lè kó ọmọ yẹn lè kó ngbà rírí tí wọ́n rí báyìí àfìfẹ́ wọn bá lọ ti lọ. Ah. mọ̀kúrọ́ báyìí ẹ má bínú ìyá mi lórí mọ́ sọ fún yín. ṣe é gbọ́ bàbá. ìyànjú ajé náà ló ń lò. ajé kí ni àwọn òun fẹ́rẹ̀ gbìyànjú ajé nǹkan kò sì yé yín tí wọ́n fi yé yín o. èkó èkó lagos àwa tá à ń gbé kó la mọ bí kò ṣe rí ẹ̀yin tẹ́ ẹ wà lábúlé ní ẹ̀ lè mọ bí èkó ṣe rí ẹ sọra yín ẹ ti pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ ìfọ́ o àwo pẹ̀lẹ́ ìfàyà ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹmu ọmọ eré bíi ti ẹrú ni ẹ ti sọdọ ẹrú ewu ti mẹ́mẹ́ pọ̀ kẹ́ ẹ mọ̀ gbọ́ ewu ti mẹ́mẹ́ ọ̀pọ̀ eré fọmọsọmọ ọ̀dọ̀ bí ọmọ ọ̀dọ̀ bá gbèrò kóun ṣe jàǹbá sáwọn ọ̀gá rẹ̀ táwọn ọ̀gá sì. Si gbèrò káwọn bá ti ọ̀tá ọmọ òun jẹ́ gan. ń bẹ̀rù ara wọn náà ni ọmọ ọ̀dọ̀ mi náà lọ́hùn ó fi kíní sí lọ́kàn ìwà kábà tẹ àwọn ọ̀gbọ́n kó wọn bàjẹ́ àwa dúpẹ́ fọlọ́hùn òfin sílẹ̀ lọ́kàn pé kó wọn ọba tí wọ́n jẹ́ àwọn ni wọ́n bẹ́ẹ̀ bá ti ọ̀tá àti èjẹ́ tí ó bá jẹ́ wípé ó wà ń bẹ̀ ni ní alẹ́ ẹjọ́ tí mò ń sọ yìí kéèyàn gbé èèyàn sínú báàgì kó sì dídì gbé kó ju odò tà wúrú òun ni àdùsọ mi ò. bàbá o bí mm. ọlọ́run ò bá fi ẹ̀yẹ ṣe gàrí tíra rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tọ́ lọ ṣé ìtakùn ìlà bàbá wù. káwọn ọ̀run mọ̀lẹ́ ẹ má fi mi ṣe gàrí tíra rẹ̀ ọmọ lọ́nu tèfètèfè ọmọ nbolo ti wá bóò ló ti jẹ́ ń bọ̀ tẹnubọ̀ mọ́ ọmọ ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ èkó lẹ́gọ́ọ̀sì èkó akéde àrọ́misálẹ̀ gbẹlẹ̀ngbẹ́ èkó nìkan kọ́ gbogbo bí kíbi kò yẹ kí ẹ máa fọ ọmọ sọmọ ọ̀dọ̀ ń tá jẹ tá mu ọlọ́run ọmọ pèsè rẹ̀ fún wa kódà o ẹ ṣeun bàbá mo ti jẹ ẹnu ẹ ṣe mo dúpẹ́ bàbá. kẹnu bọ wọrọ aṣọ rẹ yìí kò lè rí wọ tọba yẹn pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo ẹ tutù ní jìnnì obìnrin mi lọ fún ní rò lóró torí ní àsìkò tí mo rí àánú àbí àwọn ṣe mí nígbà wà nílùú òkè ah mo dé bẹ́ẹ̀ mímí tẹ̀lé wá sí mi dá. ẹsẹ yọmọdé yín sí. ọmọ ni tani ọ̀rẹ́ ìjẹ́ kó wọ̀ ọ̀rọ̀ mọ́ ṣé panumọ́ wọn ń pẹ̀lú tó dìgì ni àbí kí ló kọ ló ń ṣe kékeré lórí rẹ̀ yìí tani ọ̀rẹ́ yìí tí ò ní wúlẹ̀ mẹ́fà mẹ́jọ ẹ má bàa yí ọmọ jẹ́ o ẹ dákun torí ọlọ́run ọlọ́run ọba yìí ọlọ́run ọba yìí dá sí ìgbà sí àdúgbò ẹ ṣe máa bá sọ̀gbọ́ ọ̀rẹ́ ọ̀balẹ̀ inú rẹ̀ gbogbo àdìgbà ọmọ fọ́ọ̀mù mi ọmọ mi ní ọ tó o ti gbọ́. ẹ wò ó onílé lọ lónìí. òun jẹ́ káyọ̀tì lọ́ba wọn ká tó fún pààrọ̀ mọ́ wọn náà ṣé tí n bá fẹ́ tẹ̀lé jáde ṣé bí mo ti fẹ́ jáde rere. kò bá wọnú ilé lọ kó lọ gbé damask wọ àbí kó lọ wo sanyọ bàbá aṣọ. ẹ yín tẹ gbé sórí òǹgbọ ṣé wàá rí ilẹ̀ yìí tí mo dúró sí yìí tó máa kù mí kú lọ́jọ́ kẹyìn bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé wọ́n ní sinmi sẹ́nu ọ̀nà lẹ́yìn ó gbọ́ ogun nǹkan tí mo sọ yìí mo máa tọ́jú ọmọ yín o ṣùgbọ́n ọkùnrin ni ṣáá ọkùnrin ni lọ́tún ọkùnrin ni lọ́sì ọkùnrin ti pọ̀ jù mo bá pè pé ọkùnrin ò ń ṣèyàn gidi o ọkùnrin ọ̀ṣẹ́ni tí wọ́n lè máa tẹ̀lé o ó dẹ̀ ló ń gbọ́ mo dẹ̀ ránṣẹ́ bó ṣe sá lọ nìyẹn. ẹ wá dúná ó ti tọjọ́ mélòó ní ìsìn ọmọ mi ti sọnù. àná àbíjẹta ló kú. ọmọ mi sọnù lódìdí ijọ́ mẹ́ta ọ̀sẹ̀ wa ń bọ̀ ní ìsìn. képo sá ló sọnù wọn ó rẹ ọkùnrin ló tẹ̀lé lọ ẹni ó dẹ sọ̀rọ̀. ẹ ẹ ẹ rasa ẹ ẹ àwọn police station wọ́n ní ẹ wọ́n ní ká fáwọn twenty four hours pé ọmọ yín máa jẹ́ rírí ẹ pé tó bá máa fi di aago méjìlá ọ̀la pé wọ́n máa rí ọmọ yín. ọ̀la ilẹ̀ tọmọ yìí ọ̀la ẹ ṣe kájọmọ lè kó kájọmọ lọ rí wa. òní ìdẹ́jẹ́ kìí máa lọ sódà má bá yín mu wá lọ́la. spika. mo ní ìbú jẹ ni. àwọn ìbú yẹn jẹ báwo bọba ilé wo ọjọ wo fura sórí bó ìṣe wù wọn lọ wọn rà wù wọn lọ báyìí tí lọ wọn sì lọ ọlọ́pàá ní tẹ̀lé wọn lọ bó ṣe lọ. ó ti lè kó o ti bọ̀ ó ti dọ́dọ̀ ọlọ́pàá ah. nínú abúlé tó wà yìí. ọkùnrin làdábọ̀ ṣe ń wò eh. wo ẹ̀wọ̀n ẹ̀wọ̀n báyìí ni ọjà kìíní eh. wọ́n rí ẹ̀ sọ́nulẹ̀. ó sọ́nulẹ̀ sọ́nulẹ̀ sọ́nulẹ̀. ẹni mọ̀ yàtọ̀ ẹ káre ẹ wo wo ẹ bọ́ báyìí sọkún ẹ mọ̀ mi ẹ kò ní sílẹ̀ yẹn bẹ́ẹ̀ ìjọ òní yẹn bẹ̀rẹ̀ àdùkẹ́ ńkọ́. kí ni àdùkẹ́ ń ṣe nulẹ̀ tóun ò lè lọ sí ọjà. <laughs> àgbọ̀nrín ìsílẹ̀ ń jẹ lọ́fẹ̀ẹ́ sá àdùkẹ́ ti disappearance láti jẹ àrùn tàti wọn káàkiri everywhere làwádé no no dey àrísá. àdùkẹ́ ṣe kí ni. kódà màdámà àti àbúrò yé wọn ti lọ sí abúlé wọn lọ wá wọn ò rí mbẹ. kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mi ì kòun àtọ̀gá ọ̀jà mi nìkan mọ́ bá ajá tí mo ní kò fún ajá lóúnjẹ ó sì rántí ọ̀fà ajá lóúnjẹ ìrìn oúnjẹ tèmi ló gbé fájá ń náà àjẹkù ajá ló wá fún mi mo wá ń kọrin pé oúnjẹ tó tọ́ sí mi màmá gbé fájá ní tó bínú tèmi sàfíànù ọba ní sàfíànù là bá rí. ìwà ẹ̀yin àti ẹ̀lẹ́ ní problem. honestly speaking bad day devil this water yọ eh. burúkú ìṣòro mímu ni. ẹ̀gbọ́n làwọn kan ẹ fi ti ẹ̀yẹ́ lẹ̀ amálọ̀rọ̀ tiẹ̀ wá nǹkan ẹ sà ṣe ra àwọn yunifọ́ọ̀mù tí ẹ fún àyẹ bó ti ń sá òun disgrace wa a bá lọ wọn ní ah, àwọn títí ẹ ń bá bàbá olówó sẹ wọn ẹ yunifọ́ọ̀mù wọn sá ẹ dàpọ̀ ẹ bá ní sọ o tẹ́lẹ̀ tó máa bá ní ra kọ́ bá wọn rán mi kókó wa dẹ́ni tí ọba aránsọ̀ tó tẹ̀mí kó dàkún kó fi abẹ́ sí ìdán nítorí pé gbogbo ẹ ẹ pé tofẹ́tofẹ́ lè ń ṣe ní kó gbogbo kílè pọ̀pọ̀ mi sókè mi ò nífẹ̀ẹ́ sí. bẹ́ẹ̀ ni ọ̀gá mi yìí yóò ti ṣe kí ní jù fẹ́ tó máa gbẹ mọ́ mi lára bí mo ṣe rí nǹkan. ẹ kú bàbá ṣe lọ́pọlọ ṣá. ọpọlọ wà. no no no mi ń ṣọ́ọ̀pù ẹ ní ọpọlọ because èèyàn tó bá ní ọpọlọ tó dẹ̀ dàgbà tó da inú kò ní máa sọ̀rọ̀ ọ̀dà àǹsọ̀ ẹ ṣe bí no network abẹ́wò pẹ́pẹ́pẹ́ ìwà tẹ wù ú sí nìyẹn ẹ́ à ń sọ̀rọ̀ ọmọ odidi èèyàn ó ti sàbí àkónulé ẹ̀yìn sọ̀rọ̀ uniform ṣé uniform yìí yẹn wá ìpọ́tàsì ju àdùkẹ́ lọ ni. àìsàn <laughs> àìnú àwọn ọkọ la ẹnu wa máa bò gan sẹ́rí làtà kan pàápàá mi ni mo tún wá wa gbọ̀ngbọ̀ sẹ́rí bó ṣe lẹ́ mú mi masalẹ̀ ńlọlẹ̀ ètè mi mara wọn èmi tẹ́ tó ni mo mọ bí tọ́wà mo há ìdí ẹ̀ mi. olúwa àgbẹ̀nìkan ní kàbírù ti ń kó tẹ́ bá rí ọmọkùnrin gbogbo rẹ̀ kìkì tí ń kó ni tọ́ba ń wo bẹ́lẹ̀ kan àfi gbígbà tó wọn sọmọ́nú àgbọ̀n onírúurú àdùnkẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀. kàbírù ti ń kó. Hmm. ṣé màdàmú mọ̀ nípa ibi tó wà. ẹ ṣá ó ti fọ ó ti ó fóúnjẹ dí mi lẹ́nu ó ní kí n má sọ mo sọ pé yọ padà wálé òṣùwọ̀n ọlọ́sẹ̀ méjì lòun ló ń bẹ ó lòun fẹ́ gbogbo ara olùgbé ó sì máa lọ sórí òkè ṣọ́ọ̀ṣì wọn ní ọwọ́ gbọ́dọ̀ tó ń bá wà ní ṣọ́ọ̀ṣì òun ò sì fẹ́ gbọ́dọ̀ ara ló fi lọ gbogbo ara bẹ́ẹ̀ kò ní pẹ́ dé wọ́n ti lọ́sẹ̀ méjì yọ. bàbá àgbàyà ni àgbàyà òun ni ṣe rí ọ̀rọ̀ tí mo bá yẹn sọ yìí mo fẹ́ kẹ́ máa gbọ́n sìn o bẹ́ẹ̀ ṣe wà yẹn lọ change aṣọ yín ẹ mú mi lọ sí ibi tí àdùkẹ́ wà ọ̀dọ̀ Kabiru sì ń kó tẹ̀sán ẹ̀ máa mú mi débẹ̀ ẹ máa mú mi débẹ̀ o. kí mo yẹ ọbẹ̀ god for be bá di ọmọ tí mò ń sọ ẹ tá à ń pè ní Kabiru ti ń kó yìí àfẹsẹ̀ yọ parí ni wàhálà ìtọ́ bá débi tó máa ń pè mí mo mú yín wá ìlànà ìyọ́dọ̀bù ẹni ẹ̀ ń dábì gẹ́gẹ́ ọmọ ìwọ̀n ní dábì màmá ló gbọ́n sọ wọn wò torí wọn mọ̀ pé ìlà táwọn kan fún mi kọ́lé yóò tó kọ́ bẹ́ẹ̀ síbí ni wọn kọ́ láti orí yóò ṣe kí ni orí yóò pè ẹ mú amúmidé bẹ àìjẹ bẹ́ẹ̀ inú ilé yóò ní gba ògbó inú ilé. ẹ ẹ ìmú ìlà máa ń náwó ẹ náwó ẹsìn yẹn lọ kàlẹ ìwà ìdílé yóò ṣe dédé ṣe ilé ìfún ìgbẹ́ olúwa la rẹ. ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sango dúgbò dúgbò ẹ lọ́sàrẹ́ bẹ̀rẹ̀ jàre ẹyin lẹ́bẹ̀ dúgbò. bọ́lá mo wo mo ṣàkíyèsí kẹ́ni kalẹ́ lójú bẹ́ta yìí mo rí pé tásọ̀ rẹ̀ ń bí àwọn ọkùnrin nú mi ò rí kọ́kùnrin kan wá wá wá gbọ́lódé bọ́dì kò sí dákí bọ́dì ògbólódé bọ̀ torí àmọ́ àmọ́ lóòótọ́ ló yẹ kéèyàn fúnra mi sinmi àmọ́ kì í ṣe bí irú olùdé tó gbà yìí o olùdá kan fi sàn lé. ẹjọ tó yọ lọ kò tí wọn ní ní ẹjọ mi ráyè. ìlà àwọn ọkùnrin fi gbọdé pẹ̀lú rẹ̀. ẹ mọ ọ̀rọ̀ ọrọkùnrin ni ọkùnrin òkú ẹni sórí bó ṣe wọn náà wo bó ṣe rí èèwọ rẹ pẹlẹbẹ bí bí bí bí ọbẹ rẹ lé wọn ò ní fẹ́ fi ọ èmi wá mo ní advice kan fún ọ tọ́ ọ bá sì lè ṣe yóò dàn ọ gan jẹ́ kémi rẹ kájẹ́ já máa ṣe jòrò já jòrò ẹ fẹ́ báyé mi jẹ́ ṣe báyé àbíkẹ́ jẹ́ ẹ ṣe lé kóònù lẹ́fẹ́ lémi náà kóònù lè yọ lẹ́pọ̀ ọlọ́run ní fún yín ṣe. àwọn èèyàn pààyàn sá ẹ wò ó ṣe ń lọ ìlọrin ẹ lè ṣe ọmọ gúgbẹ bí ṣe máa lọ sá <laughs> ìsọwọ́ múra lọ́mọ kí ìṣẹ̀yí tún dá ìsọwọ́ múra àwọn àgbàgbọ́ ní sẹ́wọ́n ó ṣe lọ́rin nígbà bá pààyàn. Yeah. Mama sọ pé mi the love of your life. If I'm love of your life, you won't go anywhere. Wàá dúró sínú lake. Tó fi ṣe ẹni. Tó bá ń pèèyàn lólè kò yẹ kó máa bọ́ mi ẹran jó. Tó fi ṣe ẹni contract tó ti gbà ń sìn láti bí three years ago ló ti fẹ́ parí contract tó wá rà gangan tó tà tó gbé sínú ilé over six or five years náà láti fẹ́ ra o ò parí ẹ̀ o ò bẹ̀rẹ̀ lé kó fẹ́ parí ẹ̀ kò sóyún kò sí nǹkankan tó yẹ pé bó ṣe ń tẹra mọ́ contract tó gbà ní Àbújá ló tẹra mọ́ contract inú ilé ni a máa ti a máa ti yọjú ẹ̀ síbi kan ìwọ lé ní ìwọ lọ́nà bí ẹ̀fọn àkọ́kọ́ jẹ tó yẹ pé mọ́tò náà ni o ti kì í mọ́lẹ̀ o ti lọ kó jẹ́ plane náà ni o ti lọ tó ń fi ṣe ó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ traveling ní traveling lọ́la traveling gbogbo gbà nípa ọ̀rọ̀ iṣẹ́ ni ó dẹ̀ mọ̀ pé mo mú iṣẹ́ mi lóògùn gbọ́dọ̀ and it is because of you. torí ìta rẹ̀ tó bá jẹ́ pé torí tèmi wàá jókòó sílé ó wàá jókòó sílé nìyẹn tó bá ti ṣe tíkẹ̀ẹ̀tì wàá máa ṣe tèmi mọ́ mo sọ fún ẹ náà pé ilé ìwọ wà lórí ìbákan bá pé òun mú nǹkan lè má dọ́jọ́kòó sílé thank for everything. okay ẹni táìmù ìṣẹ̀lẹ̀ léyìí jẹ́ kí n ṣe gbára la búra bíbi ṣé tí màá lè fi ronú ṣiṣẹ́ ṣé n funfun ló máa fi ṣiṣẹ́ rẹ̀. Ah, kò tiẹ̀ dá ẹ máa ló wà kó okay baby um, mo fẹ́ rẹ́rìn rẹ́rìn. kí n kọ rẹ́rìn. ṣé mo ṣe mọ̀ ìyàwó mi ni ó mú wọn náà tí mi ò bá dùn countenance ojú ẹ̀mí ti máa mú. bọ̀dá lè mí ìdí ẹ̀ mọ̀ ó ní pé òun lọ again abẹ́ẹ̀kọ́ máa lọ. màdà màdà màdà mọ́mọ́ ìyàwó tí mo fẹ́ láti àárọ̀ ojú tí mi ò bá ti dùn sí nǹkan countenance ojú ẹ̀ máa ti mọ̀. ṣé pé torí òun náà ṣe inú mi ò dùn inú mi dùn ojú ẹlẹ́dẹ̀ẹ́ tó inú mi dùn mo wà òkè. ọ̀ countenance countenance tí mo rí ní fi yé mi pé inú mi ò dùn. ẹ báwo ni wọ́n ṣe máa mọ̀ tó ní tèmi dùn. ok i'm sorry now come on. ń gbọ́ òkè báwo ló ṣe máa mọ̀ pé lọ́ọ́ mi dùn. kí n kọ̀ lẹ́yìn. Anyways. <laughs> okay, ṣàdúrà fún mi sọ pé màá lọ rí màá bọ̀ rí. Ṣé àdúrà òun ló simple? Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ṣí n kó sí ro gbogbo tán rárá rárá rárá rárá. Wàá lọ rí ìlọ́ba bọ̀ rí. Ìtumọ̀ nǹkan tí mo sọ yẹn. Báwo ló ṣe ṣe pàjọ́ náà? ó ṣàdé pé mi ti gbé àwọn ojú olúwa ó dẹ̀ ti pẹ́ tó ti bá mi rí kọ̀ọ̀kan. ẹ kí wàá ní kí n tẹ̀lé mi ṣé bísẹ̀sì mi yẹn. bísẹ̀sì mi náà. lóhùn. ó ṣàgbọ́ tó ní kó máa rùn lọ́wọ́ ogun kan tẹ kó máa ṣe kó máa bóun ṣe àti ti bí ẹnu wọlé máa lera tí ó tiẹ̀ ní náà. má máa bá mi sọ àwọn kan tó máa sọ ẹ mo máa sọ fún ẹ má máa bá mi sọ rárá. Ah! ẹ ti rí ni o fẹ́ pọ̀. ọkọ mi wọlé ẹbí olówó wà lára o ẹbí olówó wà lára sórí olórí kò tètè wọlé ó ti fẹ́ wọlé lọ báyìí ọ̀rọ̀ òkú jù. ǹbọ ọ̀dà ṣe o fẹ́ fi lọ́mísì wíjà omi. no no no no no. bàbá dáàdi ọlọ́wọ́ kó sálẹ̀ mọ́wọ́n jẹ́ rí ọjà kúlá lọ rí wọ́n fi lọ rí ìjà kúlá wò ó gbò. lọ́kẹ́rù ẹ̀ lọ́kẹ́rù ẹ̀ ọ̀dẹ̀ 이봐 Mwen kote, vile, vile, vile, toni kwa mwen mwen, mwen pasi mwen, mwen pasi mwen, kwa la fwe la fwe mwen, mwen kwa mwen, a gebe, kwa la fwe. Ala mwen mwen, kù díẹ̀ I love you too. I love you too. Thank God. Thank God. Thank God. Wọlé. ọmọge mẹ́rin ń lọ́wọ́ òkí ni ojú ọ̀kan fọ́ etí ọ̀kan di èyí tí ń bá pè ẹ̀ ń ga ìdíwọ́ èjìká ọkàn bẹ̀wò jẹ́ bẹ̀wò òǹkò ní ọ̀fẹ́. ọkùnrin a eré bọ̀lẹ̀ wọ́n yìí lọ. ẹ wo mo ti get another place tí mo fẹ́ máa dé. ẹ fẹ́ kókó mi bá mi kí ló dé ẹ ń jà ni. ó yẹ kẹ́ ẹ mọ̀ ṣé láti gbà tí mo jẹ gbọ́rù jà ni. Ah, tí ọba wa ní ìdíje ìjẹkùn ọmọ ìyá yín ló kọ́ ewu làbúrò púpọ̀ lọ́dọ̀ ọmọ ìyá yín. ẹ má kọ́ ẹ padà padà sí gbàgbé àwa náà ibi gan eh, ẹsẹ̀ mi ọkọ̀ gbé ìbò. ọkọlá lè gbélu ìbò àbọ̀kọlá yìí gbélu ìbò ni. ọkọlá wà lẹ. musa mọ irú àwọn kan tí a kọlà tí ẹ máa wáde tó ṣe pé ìlà àwọn gan tí a kó ìlà tiwọn gan ọ̀hún ju tèmi lọ bí ọ̀wà àrò jùlọ mẹ́sẹ̀ ń nàró wọ́n ń gbé bẹ́ẹ̀. àwọn ọ̀gá ọ̀sán bẹ̀rẹ̀ náà wọ́n sọ fún mi tó kí mo sí orípojú yé ìdí kọjá lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ fi sí ẹ̀ sí ìyàwó yín àti ọkù bọ́lá wọn fẹ́ ra wọn. bẹ́ẹ̀ ni. irọ́ irọ́ ló ta irọ́ ni irọ́ ni. ó tọ́ ni irọ́ kan ni mo pa. irọ́ ló pa irọ́ ló pa ó jẹ́ra ló pa. ìwọ wọ́n sì wọ́n sì. ọlọ́pàá ọlọ́pàá ìwọ ìwọ ìwọ ìwọ ọlọ́pàá ẹ bá yẹ kí n lókun yẹn lọ́rùn o ẹ bá yẹ kí n yókun yẹn lọ́rùn o má tó ní o bọ̀dọ̀ àbúrò mi ṣe kiri nínú ilé mi. jíjọba máa dà ẹṣu yín wọ ẹṣẹ àdúró báyìí. àṣírí yẹn wá tú sí mi lọ́wọ́ nígbà tí àṣírí wọn wá tú sí mi lọ ìgbà yẹn ni màdá fi sọ pé kẹlẹ́ mi jáde lọ́jọ́ tẹ̀ ń jẹun lórí dání lọ́jọ́ sí torí ọ̀rọ̀ yẹn ni kékeré nìyẹn o. nígbà tí ìyẹn tún wá lọ tán ó wá ní ọjọ́ kan ọkùn gbọ́láhàn wá bá mi nínú ilé. lóòótọ́ èmi àtọkùn gbọ́láhàn fẹ́ra wa o mo ṣe wá ká mi mú pé èmi àtọkùn gbọ́láhàn jọ wà nígbà tó dé wọlé mo dé bẹ̀ wọ́n ọ̀gá ẹjọ́ torí ọlọ́run ẹ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọdé ló ṣe mí bí madam ṣe jáde nìyẹn gbogbo èrò mi pé wọ́n ti lọ so gbogbo láwọn wá ní pé kí n fọkàn mi balẹ̀ pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ bí mo kàn ṣe rí màdá tán máa wọlé báyìí. màá ṣe mẹ́wàá fún ah. mẹ́wàá wà tí màá ṣe fún ẹ. Ah. Ah. bóyá ìgò mo gbọ́ lórí mi mi ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ. lẹ́yìn èyí wọ́n ń gan ó lọ sí wá tají. lẹ́yìn ìgbà yẹn mo kàn bára mi lé àbọ̀ rẹ̀ ní ọ̀gá. apààyàn ni ẹ ó jọ ìgò mú ọmọ kékeré yìí ní orí. mo rò pé ń ké ni. apààyàn ni ẹ mo bìlí ìfẹ́ máa ní gateman yìí lọ. ṣé èsì mo ní gateman. mo ní gate ẹ má bínú mo ní gateman yìí lọ tí wọ́n fi bí òkú jáde ní. ẹ ẹ ṣàkóso wọn ló ṣẹlẹ̀ yìí nínú wọn pẹ̀lú òfúlé mo ti ló ń pè fún wọn nígbà tí wọ́n dé wọ́n dé kúrò nígbà mọ̀ bẹ̀rẹ̀ ìgbé ṣe ló tẹ̀lọ́kùnrin sálọ. ìtẹ̀lọ́kùnrin sálọ. ẹ gbọ́ madam ọgbọ́n ò wọn mọ kankan pẹ. ẹni bí. báwo lẹ ṣe gbé èèyàn jáde nínú ilé tí gateman yóò mọ. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo mi yìí èèyàn ọlọ́run ni mí mo dẹ̀ nígbàgbọ́ nínú ọlọ́run gan ṣàdédé ni èṣù kọ̀ wá from nowhere ó rent three bedroom flat péré nínú life mi ló fi ṣe gbó kínní. èṣù yẹ ẹ lò èṣù ló máa yẹ ẹ lò. <sighs> èmi ni mo wá dẹni tí wọ́n dá ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà èmi tó jẹ́ pé ọmọ níbi níran ni mi èmi òdìdí ìyàwó chairman tí mò ń yọ sókè yọ sílẹ̀ yọ sọ́tún yọ sósì nínú five bedroom well furnished apartment ó wà ní kí máa lọ fi ọwọ́ tó koríko ṣe pé ìgbẹ̀yìn ayé obìnrin tó bá ń jó àbí tó bá ń ṣe ṣekúṣekúṣe máa ń rírì ah, olùwà ṣùgbọ́n tó bá lè dáríjì mi fi lè máa yí padà kódà mi ò ní lójú méjì ń ta tọkọ mi ò bá lè ṣe gan mi ò ní lójú méjì. àwọn ènìyàn wọn ní kí ẹ má dáhùn ìdáhùn ẹ̀ lẹ́yìn. orun ta dédé síbẹ̀ olóhùn sùn ìdí ọ̀tún. ẹni tó ní ló lé nínú ìdájọ́ sílẹ̀ ọ̀ ẹlẹ́wọ̀n